fi jọ fi jọ fi jọ fi jọ means resemble fi jọ means resemble ó fi ìwà jọ bàbá rẹ̀ ó fi ìwà jọ bàbá rẹ̀